Different people with different views, different families with different drives. Six and nine, lójú ayé jẹ́. Ìfẹ́ ò gbọ́dọ̀ gbóná, ìfẹ́ ò gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́. But still, just be merciful. tẹ̀rọ́kọ̀ lé tó lóhun lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná àìrọ́kọ̀ fẹ̀ yí gidi gan six and nine lójú ayé jẹ́ bọ́ ṣàwọn nepa yìí ná just when I was enjoying my program. Oh! Ronnie. Yes? Please, this is not the issue of Nepal oh, because I can see light in the next compound. Tabari nǹkan tó ṣe síná kò dìde kó lọ fix ẹ̀ torí mi ń oh. Chichi please don't just start. Kí ló dé ná? What's your problem? Ah! ah. Ṣé ìwọ rí ọwọ́ mi ní dìná ni? Why you always attacking me? Who is that? Oh my God! Oh, who is that? Oh my God! Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? There's somebody in the oh, house. Oh my oh, God! Oh, oh my God! Oh my God! Brother, haba. Brother, how can you be doing this now? Uche, Uche, báwo ló ṣe ń ṣe báyìí now? What kind of dangerous play is this? How can you be playing pranks with me at this time of the night? Eh? eh? Irú prank wo ló ń play yìí now? You call this prank? ẹ mélòó ni mo ti sọ fún yín kẹ́ máa ti gate àti ilẹ̀kùn létí ilẹ̀ bá ti ṣú. tẹ̀dẹ̀ mọ́rọ́ environment tá à ń gbé ẹ múlẹ̀kùn kitchen ẹ sílẹ̀ ẹ ṣí gate náà sílẹ̀ what if it wasn't me tó bá lọ jẹ́ pé rapist ló wọlé abúlé or assassin kí làbá máa sọ. bọ́n ṣe máa wọlé tó máa ṣolúwẹ̀ẹ́ léṣe nìyẹn meanwhile she left the door open. Shut up. Eh, thank you for helping me to tell her to keep her mouth shut. Eh? You guys want to kill me. Eh. Who, who are the guys? Am I your husband? Eh? Who are the guys here? Uche, you see, she's doing her own. You see, you are doing your own. She don't share she And what is all this? Please leave me alone. You guys shouldn't kill me. Ẹ oh. eh, jọ̀ọ́ torí Ọlọ́run. Ngbà tí ngbà tí ẹnu ẹ ló wà yẹn. ẹnu ẹ náà ni wọn náà wà yẹn má gbàgbé ọkọ ẹ lọ. Eh, see you you wey there. you think say you go stay here ibi kan ló máa gbé. I saw you going into that kitchen. Were you I really na you, you were the one that is supposed to lock that door. You went into that kitchen. See if Why that knife if that knife touch me. What would you do? If that knife What touch me. Hey, orí bó ṣe rí. Rokomi, we're not in the medieval ages. You can't just tell me to stop working arbitrarily. Láì ṣọmọdọ̀, ìyàwó ẹni mo jẹ́ náà. O kò lè ní kí n fi ṣẹ́ sílẹ̀ just like that. Ẹ má bínú, ah, mo ti gbọ́ yín. But listen, I want you, my wife at home, most especially preparing yourself for motherhood. That's all. Iṣẹ́. Mm. So it's because of this stupid archaic reason ló ṣe ní kí n fi ṣẹ́ mi sílẹ̀. Torí ẹ̀ ló ṣe fẹ́ bà kàríà mi jẹ́ àbí. career? Career wo lo ní tó special? Hey, do you think there is no special career for a woman? Kò sí career kankan tó ní ju pé kó tọ́jú ọmọ nínú ilé lọ́kọ̀ lè dáná oúnjẹ fún mi. That's all. Rọ́kọ̀ mi. Hmm? But you know this will kill me. Staying in this house all by myself, doing nothing all day. Oh my baby definitely you will occupy yourself with a lot of things in this house. From one bedroom to another bedroom, from a bedroom to toilet, from toilet to sitting room, from sitting room, you watch television. Ah, before you know it, time ti lọ. Oh, really? Like what and what? Like what I've just mentioned. Kò a lot of things to lè Welcome me. Welcome me. mi kò dá báyìí ọkàn. hello hello i think this topic is over don't you think thank you You see, That's what I'm saying you will surely occupy yourself with a lot of things. You know you can pick food and leave me inside the bedroom and go somewhere else. Nínú ilé ni bó ṣe tóbi tó nìyẹn. Tó bá jẹ́ yàrá kan sìn, o ló máa sọ pé orí nǹkan tó fẹ́ ṣe. You see, you are not Oh, òṣìṣẹ́ mọ́. Òṣìṣẹ́ mọ́ what? Just be merciful. Hello, Sadike. Not very fine. Mo fẹ́ kí ẹ bá bùrọ̀ yín sọ̀rọ̀. Ọ̀rọ̀ bá pàdé different people with different views. Adémi happy birthday. Adémi. Má Adémi kankan, mo rò pé kí n wá sọ fún ẹ tẹ́lẹ̀ níbọ̀ ó tiẹ̀ dá tó ti fojú ara ẹ rí báyìí. Màámi ní àwa compatible àtọ̀. Èmi, it's me Lillian, àwa compatible, Adémi. people with different views, different families with different drives. Six and nine, lójú He jẹ́, ìfẹ́ ò gbọ́dọ̀ he ìfẹ́ ò gbọ́dọ̀ lẹ́tàn. But still, just be merciful. For a long, my mistake, but I'm ṣẹ̀rọ kan lé lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná àìrọ́pọ̀ fẹ̀ yìí gidi gan six and nine lójú ayé jẹ́ bọ́ sí. What can you do? Nothing. Just mention one particular thing. You can order food, you cannot cook. Hey, Chichi. Chichi, mm. I am warning you. You have to mind the way you talk to me. Ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́. Do you understand? so you have to accord me that respect mama bá mi sọ̀rọ̀ anyhow Shut it gbá mi. oh now you don't dey give yourself title abi you don't dey call yourself person wife because of this yeye plastic what dem carry give you mm. no worry anyway mi ò lọ́rọ̀ tán tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ torí wọn ò tẹ̀ bí ẹ̀dá gbogbo ètò ìsọ̀rọ̀ be ò bí ẹ̀dá ní ọ̀sán. ìwọ tó wá bí dáńkọ́ hmm? o ò ríra ẹ oh. at your age you still dependent on your brother èyí àlè òní ọkọ náà òní gbàtò làálẹ̀ bá lò tẹ̀ ṣe fẹ́ lọ́kàn o pẹ̀lẹ́ o wọn máa ní èmi lára nínú ilé ọkọ mi Ọlọ́run ní fún ẹṣẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹṣẹ yé mi ń sìn ni orí ìwọ tó ní ilé ọkọ ìwọ tó ò lè ṣe nǹkan kan tọwọ ẹ ò ránṣẹ́ òye yí abọ́ ò lè fọ̀ oúnjẹ ò lè sè bóyá ló ti ń sáàbù brọ́dà mi gan lórí bed i wonder and your juju no go work because i bin don dey observe you when you don dey serve am poison for that dining table mm. yes o that poison wey you dey give am see anybody that wants to break my home Father Lord, I reject it in Jesus' name. Now you won't break your home now because now you won't kill my brother. Eh? Okay, within here. You think I don't know? That one where you go start for kitchen, you go dey do like this kuru kuru beside beside him food. You think I don't know what they do? Me I tell you, you no fit kill my brother. Oh. And if any headache do am, you dey wahala if you get belle pain na wahala how can you be saying this to me You be said to kill my brother make you take inherit the work where you know Chichi. the thing where you know work Chichi. for you won't kill my brother back on him property he inherit am before he die Chichi, what are you saying how can you say that to me yes because you won't kill my brother Chichi kí la gbé kí la jù kí la tí ì sọ tó ti yá sọ̀rọ̀ tó ti ń dárúkọ ọ̀rọ̀ ọkú tó lè mi me. ṣé o say you wan kill me don't tell me say you wan kill me. èmi. Ah! Oh kí ló tún you. Ah! ask am. Hey! Did you hear what your sister just said to me? Kí ló ṣẹlẹ̀? Kí ló tún She said, she said I want to kill you. Chike. Nobody is Yoruba girl. Me kill death. Why? Where I want talk death kill. Why? <laughs> when you no be chicken. oh you see say that one dey kill you so possible. brother you say i no be dey tell you say all this yoruba girl go scatter family. na na shey you go dey hug no go settle your family matter you no, you carry okay papa for here for village i mean no dey see okay you people na think say na go turn me to useless woman for this house. sweetheart Sorry. I can't do this anymore. You need to find something to do about this girl. She's frustrating me now. Baby, please just take <laughs> it. No, she's frustrating me. Yeah. <laughs> Oh, thank you so much. Thank you so much. <laughs> Irú eléyìí náà làwọn máa rí o. Àmì lágbára Ọlọ́run àmì lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wọ́n wọ́n tún ti dé bí mi ìmọ̀ tó jẹ́ kí ọ́fíìsì wa jọ papọ̀ sójú kan náà ẹgbẹ́ ìmọ̀kẹ́gbẹ́ ọ̀dọ̀ mi ní ọ́fíìsì wọn wà sí sáà ó tún ti rà ń bí <laughs> bá pẹ́ lẹ́tà jàre ok sista ẹ jẹ́ kó transfer yín kúrò lọ́fíìsì mm. wàhálà tẹ̀ fún mi ti pọ̀ jù eh, ah, two minutes ọ́fíìsì yìí tẹ̀ ń wá wá wá yìí mi ò fẹ́ mọ́ ẹ̀ ń disturb mi. kí ló dé ìyọ̀ appreciate ìfẹ́ báyìí. ìfẹ́ ìfẹ́ mi. ìfẹ́ ọmọ ìyá Ah, máa tún bẹ̀rẹ̀ sí ní búyàn sùn. èwe lélẹ̀. ọ former Miss Federal University ni ó ní wọ́n fún ní telecoms advert tí mo sọ fún yín. Are you serious? ó ní o. wow this is big. very very big. congratulations. <laughs> thank you so much. ẹ ṣe gan ma ẹ ṣe gan ma ẹ ṣe. ẹ wá ah. ọkọ yín àtàwọn àbúrò mi kan ẹ wọ́n bá wà ń bẹ̀ ọ pẹ̀lú wàhálà àwọn wọn jẹun sí mi lọ́rọ̀ pé àwọn sójà ni mo kó sílé. <laughs> thank god. ṣé tèmi kọ́. oh she's fine. ó wà lébẹ̀ ó ti bá mi fa wàhálà kan lọ́wọ́ seriously ṣe torí mo ní kó má ṣiṣẹ́ mọ́. Oh, ẹ kò dẹ̀ ṣiṣẹ́ mọ́ náà nìyẹn. for good reasons i suppose. yeah. Hmm mo rò pé kò ń ṣe pé nítorí òfin ìpéyàwó ẹ fẹ́ lè máa ṣe. adultery àbí ṣìnà ṣé kìí ṣe ọ̀ràn obìnrin ló ń ṣe ni. really. Eh, really. obìnrin lèmi náà wá jẹ́ pé mi náà ṣe ṣìnà nìyẹn. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ kí o máa dé òtí kankan ṣe ìrànà ẹ̀yìn tálẹ́ fẹ́ fi jọ ah, irú yín ṣe ṣìnà kí lẹ fẹ́ bá débẹ̀. but eh, rọ́kàn mi ṣé tèmi ò kí n ṣe step mother wa now. very good kì í ṣe step mother wa ṣé ẹ̀yin mọ̀ pé step mother wa ó lè wúrú wà tó wẹ̀ ládùúrú gbogbo nǹkan tí dáàdi ṣe fún ìgbà tí stepmother wá dé ṣẹ́yìn fi rú ojú bẹ́ẹ̀ yẹn fi wò ó ta ló mọ̀ yín pé ó na ẹsẹ̀ kan sínú ilé ó na ẹsẹ̀ kan síta ni despite the fact pé dáàdi wọn ò ní nǹkan méjì tí wọ́n ń gbójúlé àbí wọn ò ní nǹkan méjì tí wọ́n ń ṣe ju wípé kán tọ́jú obìnrin lọ síbẹ̀síbẹ̀ náà ó yí padà ṣe ṣìnà ni ẹ wo bí wọ́n ní ojú òun lalákàn òun ló fi ń ṣòrí ààrẹ atọkẹrẹkẹdẹrẹ omi olójú jíjìn òun ló ti máa ń mú ẹkún sùn. ẹ rọra fi mí lẹ̀ bí mo ṣe ọra wà yẹn ẹ ti gbọ́ ẹ ti ń wò mí bẹ́ẹ̀ mi ò lè ṣe sọ́ọ̀rì fún yín torí gbogbo òwe tí mo pa ẹ ò lè mọ̀ kò lè yé yín so mi ní láti ṣe sọ́ọ̀rì pé mo pa òwe. owó tó sọ gan ó ti pọ̀ jù wọn kì í pààrọ̀ tó pọ̀ báyìí lójú àgbàlagbà. ó yẹ túmọ̀ ẹ̀. ìráyè wo hmm, ọkàn mi ó dẹ̀ ṣọ́ pé onífẹ̀ẹ́ ìyàwó ẹ tó bó ṣe ròṣà. a jẹ́ pé yìí nífẹ̀ẹ́ jù mí lọ nìyẹn. sorry sister. why are you sorry. ẹ wo ẹ má ẹ wọ ẹ ti ń lọ mi lọ́fù ẹ tún ti dé o ẹ jẹ́ ká close chapter yẹn ṣó ti yé yín kò ṣiṣẹ́ mọ́ kò ṣiṣẹ́ mọ́ náà nìyẹn ẹ pa ẹ ti. Hmm èmi gan ti ò lè jẹ́ kọ́rọ̀ ìtajà rẹ̀ láàrin wa tó ló ti sọ mí lẹ́nu pé tí bá dé ìtura rẹ̀ tó bẹ́ẹ̀ jáde so mi rẹ́dí àti jà lẹ́nì. ẹ wá ọkọ yín ò béèrè wa ni kí ló ṣẹlẹ̀ àbọ̀ ọmọ kúrò lànà ni hmm. mo lè ní kẹ́ ẹ má délé ẹ mọ́ mo lè sọ bẹ́ẹ̀. ẹ̀yin ò béèrè ẹ̀yin náà béèrè wọn èmi ò mọ̀ pé fúlànà àgbẹ̀yìn ṣàlàyé yìí ṣé ìtẹ́fẹ́ sọ nìyẹn ẹ fún mi nọ́mbà wọn. wà á ní má lọ nílé yẹn ọmọ mẹ́rin ló ń sí alákòóbá. ẹ ti láìpẹ ọkùnrin ẹ ti láìpẹ ọkùnrin lórí pé àwọn ẹ máa ṣiṣẹ́. wọ́n tún lọ nìyẹn o. ojú owó ṣé èkúté ábùm nìyẹn ẹ má di ọ́fíìsì mi mọ́. <laughs> I love this woman, <laughs> no. àǹtí tèmi ẹ káàbọ̀ what happened you look down. April. Ma. I'm not happy. How are you going to máa jí lọ́sàn kọ̀ọ̀kan tó kàn máa dìde ní kí n fiṣẹ́ what. yes can you imagine what, what happens to my career. What happens to my contribution in the running of this family? Ìmọ̀ eh, nǹkan tí ẹ̀gbọ́n yín fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ Oh God. Why are men so selfishly chauvinistic at times? Tukì. Tí ẹ̀gbọ́n mi bá ní pé kẹ́ resign, ẹ̀mọ̀ pa àwọn lọ́kọ yín tọkọdẹ làṣẹ my advice yín kẹgbọ́n nǹkan tó bá sọ and I know you've been worried because of your contribution to the house as a good wife that you've been but tó wá ní pé àwọn ò need assistance yín mọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó dá gbèsè báwọn lọ́rùn máa wọ̀. <sighs> bọ́ẹ̀mọ̀ pé mi kì í ṣọlẹ̀ kí ni mo fẹ́ máa jókòó ṣẹnu lé I'll be bored to death. ẹni sùúrù ẹ jókòó ṣe gbọ́ ẹ jókòó. Ah. àǹtí tèmi èmi mọ̀ yín dáadáa ẹ máa adapt bó tó bá nípa àwọn òfẹ́ mọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kán dá gbé bùkátà wọn and let's see who blinks first láàrin méjèèjì. Mm-hmm ó ti tó ẹ̀yin tó yẹ kẹ́ wọlé kẹ́ freshen up tó kí ó ti tó ó ti tó ṣe báyìí gbé báàgì lọ sínú rúùmù mi. does it look like I'm doing? kí ló dé tó ṣe máa tọwọ́ bọ́nú oúnjẹ tí mo ṣe fọ́kọ́ mi? what is wrong with you? ṣó jẹ lélẹ̀ tó ṣe yá àbísọ owó ná? ẹ eh? ládùúgbò gbogbo owó tí ẹ̀gbọ́n mi ń kó fún ẹ kó má tún lè ṣe oúnjẹ gidi kó má tún lè sáàbẹ̀. Chichi, what do you know about cooking? Ah, hmm? dúró ṣomúnjẹ ṣètò mi ni mo béèrè lọ́wọ́ ẹ ni ṣomúnjẹ ṣètò mi ni ṣóúnjẹ lélẹ́yìí ni iṣu ìdí iṣu wo omi rèé òróró nínú ẹyin ó dẹ̀ ń pèrè lóbìnrin ẹ nígbà tó mọ̀ pé mo ń jẹ́ sí i kí ló dé tó o ṣe ti bọ́ sí kíchìn kó ti lọ dáná fẹ́ gbọ́n ẹ̀ láàárọ̀ yìí. kémi bọ́ sí kíchìn kí n lọ dáná fún ẹni tí wọ́n sọ pé ìwọ fẹ́ fẹ́ tó o dẹ̀ lè fẹ́ tọ́lọ́hún ò lè gbà fún ẹ láti fẹ́ àbí. Ah, shameless woman ni ẹ. chichi chichi you mm. are started. Ah, hmm. brother hapmaka. Hmm. Ah. Hmm. Hey. <sighs> jọ kí ni mo ṣe fàbùrù what wrong have I done your sister tí kò fẹ́ fi rí mi. Ronike kí ni mo fẹ́ ṣe o kò ní láti wà patient pẹ̀lú teaching. patient for how long? for how long? ọmọdé ló ń ṣe. ọmọdé ló ń ṣe arúgbó yìí ọ̀pẹ̀ láwọn tó ń ba ayé ìjẹ́ náà if you calling her ọmọdé how long do I have to do this? àtẹ̀sẹ̀ kan do ọ̀nífà. I can't do this. I can't. Excuse me, why to think Buffo? Oh my God! I'm not performing. It's a Yoruba proverb. Only you just have to take it easy. Easy? Did you just ask me to take it easy? No, did you just ask me to take it easy? No, no! for herself, just like I am doing mine. Are you asking me to chase my sister out of the house? Fill in the gap. How many do you want? Two or three or four? Ọ̀ me! tèmi ṣe me! What is the meaning of all this? What are you doing here? I was waiting for you. Waiting for me to remove jẹ́ dory. Àbí báwo? Are you hungry? I'm okay. Mo ti jẹun lọ́dọ̀ Nat. And what about the resignation? It's submitted. Oh, better. Let's Ṣẹ́gun. So what would I be doing at home? Ìgbádùn àtayọ̀ máa ní kó máa ní ilé ọkọ ẹ ló wà. Àbọ̀bọ̀, ìgbádùn ni kò sẹ́ni tó ń lé ẹ̀. Kò sẹ́ni tí wọ́n fúnra rẹ̀ ń lé ìwọ fúnra ẹ̀ ò mọ̀ ni. Àbí ṣe bínú lẹ́nu yìí, iṣẹ́ tó lọ ṣe ń bi iṣẹ́ ẹ̀, ibi iṣẹ́ yẹn ògbé tó máa ṣe makeup tó máa dààmú ara ẹ wájú glass pé o fẹ́ sáré lọ ọ̀gá kan máa rí ẹ àwọn kan máa rí ẹ ò ní problem pa ẹ mọ́ ṣó ti yẹn ń sìn àbí ta ló máa rí ẹ bó ṣe rí gbẹ̀mùgbẹ̀mù yìí àbórí ṣé mo ìfẹ́ ni ta ló máa rí bó ṣe rí gbẹ̀mùgbẹ̀mù yìí tó máa ní pé yà ń jẹ kò sí so jókòó ń bí ok àbí gbogbo nǹkan tí mo sọ yẹn ṣé kò dáa. Good night. Thank you. mo gbọ́nú ẹ burú yọ̀ sí orí máa ń fọ́ mi ní gbogbo parí àti jìlá lọ́kọ̀tọ̀ àti sáré múra àpọ̀n gbogbo dẹ́yìn àpọ̀n tíwájú òwe àrígélege màá wá wà bíṣẹ́ ọkàn mi ò ní balẹ̀ gbogbo èrò ọkàn mi bẹ́ẹ̀ nẹ́kùn ti bọ́ṣọ lọ́rùn ẹ̀ lọ́sàn gangan ni. àárọ̀ kùtù ibi iṣẹ́ ni jókòó bí máa ṣe fún mi bí ṣé tèmi. I just got back from work not quite long. And you? I'm a copywriter in an advert company. And you? Really? Um, so, what is your favorite food? Or do you drink or do you smoke? Mike, eh? ah, you won't kill me. <laughs> No, I can't do that. And so, what's your favorite food? <laughs> Abula. Can I speak Yoruba? What's the meaning of that? <laughs> okay, oh. I'm really, I'm so tired. <laughs> Just be merciful. Good night. I'm now a full-time housewife. What? I'm in now. Oh. Well, Uncle Seriously, what are you going to be doing? Are you going to open a shop? Shop? He says I should sit home every day and enjoy my life. Come off it, go possible. You know you're very active. Well, when I get to that bridge, I'll cross it. Meanwhile, Mommy, how far with your wedding arrangements? Mm. Let's even leave the wedding arrangements aside. I'm not mean, nǹkan tí mo ṣe fábùrú ọkọ The girl doesn't like me at all. Kò lè stand me. And she's getting hostile by the day. Ah. Edu, I do. She, fẹ́ gbọ́n ni? Ah, bá ṣe ń bí ni nìyẹn I don't know what I've done wrong to her. But anyway. Uche Timu date, um, but we're still waiting for confirmation from the church before we put the date on the card. Hmm. <laughs> yeah. Date will one Well, exactly two months from today, I'm mm. going to be Mrs. Uche. <laughs> Kí ni Uche wá ṣe sí attitude àbúrò ẹ̀? Eh, nothing, no. He's not doing anything about it. Ó ní ọmọdé ló ń ṣe. Àfi My prayer is that it doesn't get out of hand jù báyìí lọ. ọ̀rẹ́ mi kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ó kàn ń ṣeré ọwọ́ ni ó kàn halẹ̀ ni o kò ní wèrè kankan tó fẹ́ ṣe ẹ miwa Lily no bobo yet. Hmm. My mouth is sealed. Ah, hey. <laughs> Don't seal that mouth. Hmm? Torí o mọ̀ pé kì í ṣọmọdé mọ́, àgbà ti ń dé o. <laughs> Ẹ gbà mí, àgbà mélòó ni mí? Ah. Jọ́ o, ọmọ kékeré ara mi ni mí. Ah! will not allow any guy to break my heart again. <sighs> You only láti máa take a risk. You know. Life itself is a risk. Anyways, I want my fún ẹ. Oh. Okay, so come on girls. Who is gonna be my best lady? I. Ah, kilo dé ṣé mi lè ṣe? Mi I didn't do much today. Business some friends chatted. I feel refreshed. What's that? I mean, IRS. Um, so can you send your picture to me? When? My heart is keeping. Good night. Good evening, welcome. What can I do? Um, we came to ask about your call. Okay. Well, these are the odds we have here. One is 350,000, while the other one is 500,000. Okay. So, um, is it for a wedding reception or? Um, yes, we're getting married. Oh, <laughs> congratulations, sir. Congratulations, man. I think the 500,000 naira will be. Okay, can we see it? Yes, hold on a minute. Okay. Oh Yeah. ẹ thank you. sis. Ah. ẹ káàsán. ẹ káàsán ṣe wà pa. kí ló tẹ bọ́lẹ̀ nu taxi ẹ bọ́jẹ́ kó máa gbé yín lọlé náà. èèfọ́ ni o ta ni mo fẹ́ lọ bá nínú ilé tẹ́yìn fúnra yín ti wà ń bí ten stroke. Hmm boredom, right? I ah, know at all. Mo kàn, mo kàn strong. Auntie, ẹ ní láti para pamọ́ fún mi. Ah ah. Yeah, it's boredom. I know. Honestly, I really can't cope anymore. Ó ti sú mi. Ó ti now. Eh, ìgbà mo fẹ́ ṣe gbogbo eléyìí dà. Ilé tí ẹ ṣe wá nǹkan kan láti at least to keep you busy. Like what? Get your master degree masters mm -hmm. in this frame of mind. Mm. Hell no. Auntie, eh, she registers a gym. At least now keep in shape. <sighs> And that makes sense. Oh. Ó shall rò pé ẹ̀gbọ́n yín máa gbàṣà. <laughs> Mm, Tẹ́ bá fi òpin wọn you can get a personal gym instructor at least kí yẹn wá máa kọ́ yín nílé. But come to think of it, can ni reason tí brother machine treats ń treat àwọn fúnra wọn iṣẹ́ ò fún wọn láyè láti jókòó sílé láti máa mójútó yín ọ̀rọ̀ tó jẹ́ kẹ́yìn náà tún wá nǹkan tẹ́ máa ṣe it's not fair on you at all kí ló dé ẹ̀ sọ dáadáa ní tẹ́lẹ̀ kẹ́ tó má rí. ẹ ò irú tí ẹni mo rí yàn. Ah, ó ń lọ bí iṣẹ́ kò rí tèmi rẹ̀ at the same time he wants to keep me in his house doing nothing. nothing. I don't understand this really. ẹ wo bí ẹ ṣáà máa bìnrin ṣe ti gbọ́ ẹ má bínú sí wọn it is well tíyín náà ló ń ṣe ẹ mọ̀ pé tíyín náà là ń ṣe you know I love you so much. Since there is nothing else left to do, I should be on my way home now. It's alright. But concerning the gym equipment, you buy them yourself. But if you need me physically, I'll be more than obliged. I'd really appreciate that, Mr. Banks. And um, also appreciate if you help me get the equipment because they'll be original. Oh, yeah, sure, sure. Just let me know when you're ready. Okay. Thank you very much. That's very kind of you. And um, I want to ask, is this how you treat all your students? Uh, <laughs> well, it's not every day we get a client who pays so much for home service. Mine is because I'm a married woman. We have lots of married women come around here. But, madam, don't you think you should join us for today's workout? And his spending will buy your equipment. Just to put you into the meeting. Where do I change? Come on, just right this way to the left. Oh, okay. Come on. That's okay. That's, enough. That's enough. That's enough. That's enough. Come here. Come here. Ah, uh, yeah, I'm driver. Yeah. Boss. Jimmy, go down there. No, no, this way. I need you to do some. money. Go down there. Yeah. Give me some. You, give me twenty. Let's go. Come on. Hold on, hold on. Alright, let's go. Let's step on it. little bit of exercise, you'll be in a better shape. All right. Come on, let's go. Come on, you can do more, yeah? Uh-huh. Hello, Ray. Ray, my guy. <laughs> What's up, sure? Tom, what do you suffer anything? wedding date mi ti confirmed twenty fifth of november um, mo dẹ̀ appreciate ẹ̀ tó day two weeks before that date oh sorry i woke you up o oh, má bínú jàre time difference yẹn ló fà á má worry má jẹ́ story. Mama, send me send details and say later All right. why not. if you give me details of your journey and some personal details like what you're going to wear, I'll be glad to come to the airport to pick you. In a hotel not far from my house. You're very funny. It is too early in the relationship. Yes, I do. shut down. How do you mean? Oh, I'm so sorry. I have to go now. Jah be merciful. ṣẹ̀rọ́kọ̀ lé tó dún lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná àìrọ́kọ̀ fẹ̀ yìí gidi gan six and nine lójú ààrẹ jẹ́ bọ́ sí i. Jabi merciful. For how long will this stay? Ọkàrẹ̀ fẹ́ ìfẹ́ rẹ̀. Ọkàrẹ̀ fẹ́ ìfẹ́ rẹ̀. One more. One more. Just one more, one more. Ah. Good. Come on, drop your voice. Sorry, I understand. Come on. Mm. Ah, this is good. I feel new. Come ah! I think we're done for today. Thank you very much. So, I'll be taking my leave. Why don't you stay for breakfast? That's it. Oh. Hmm. I'll sign uh, 200 models, you know, that will work for um, one week at 50k each. And you and I know that they are working for just five days, so the 100k for the weekend will be ours. Ah, ah. <laughs> it's what you, Bolo Bolo, share, I swear. Mm that means we stand to make 20 million naira profits, right? Yes, so yes. Apolonisha, ah, you need, my Good dear. One. So, we have to make documents designating your company to be our consultant, our partnering consultant for this particular project. You're welcome anytime, any day. I'm okay complaining now. No problems. I yeah. think I have to go now because I need to do some runnings. Okay, I bet no, you leave me on the time. That is, share one or two things. yeah, yeah. yeah. And, um, ṣé me kí ló ṣe. nǹkan kan ò ṣe ṣó ti pè lé nìyí. ẹ dẹ̀ ṣọ́ pé ò ṣe. I'm only asking if you have called her today. That's nothing to do with bí àkọ́kọ́ ṣe àbí kọ̀ọ̀kan ṣe. Èmi ò understand question yín ni now ṣe tèmi. Kí ló ṣe? Ah, Ẹ̀kan béèrè béèrè torí kí ni? Ah, mo fílẹ̀ kí n tó kúrò lé ni now. White tí màá tó fi pè é? Ó jọ ọmọdé àbí? Àbí ṣé bọ́kọ tẹ̀yìn ṣe pè é ṣẹ́jú ṣẹ́jú ni? Ẹ eh, bọ̀ tèmi ń ṣiṣẹ́. What? ẹ mò ń ṣiṣẹ́ ìṣẹ́ bóun ni mo wá ṣe ń báyìí sìn. ẹ ti dágbére pẹ́ ti lọ máa hmm. appreciate tẹ̀tẹ̀ bá lè tilẹ̀kùn after you. you are practically walking me out of your. sister tún ti bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ wàhálà yín gbogbo business náà sọ látàárọ̀ ọ̀sẹ̀ ẹni jẹ́ kí n think straight. rọkàn rọkàn rọkàn tí wọ́n máa sọ ti tèmi fún ẹ. máa pè bí láìsọ ọmọ òkókó máa pè báwo ló ṣe ṣàlàáfíà ló wà romantic wèrè. Alan, I've been wanting to tell you something. And it's about your sister gbogbo nǹkan tí àbúrò ẹ̀ ń fojú mi mọ̀ and you're not doing anything about it Also, for fọkàn nípa why. Runike, sùúrù ló máa ní. How long have you been this sùúrù I mean, I don't understand. Kilo, ló dé tí ojú mi gbọ́dọ̀ máa ní mo bọ́ra dáradára She's not my mother-in-law for crying out loud. Rooney, she's our last one. Is either she's being jealous, protective, or possessive. Besides, she will soon be going for her youth service, and she won't be coming back to our house. Uche wọ ló ń gbá bọ̀rà ní lọ́wọ́ ẹ̀. Wọ́n ló ń bàjẹ́ náà. Kò kí ṣọmọdé mọ́. Obìnrin bíi tèmi no but ìwọ kì í ṣe last born last born lòun jẹ́ ó dẹ̀ mú bí àwọn last born ṣe máa ń ṣe. kò sí bó ṣe ń ṣe wọn àwa là ń bá wọn jẹ. Ah, exactly just the way you people sport your own last born too. This thing is not only happening in my home. It's a universal thing. So learn how to manage her. Try. Hmm. Our last one is not that small. Oh, come on. Try. That's why I love you. Hmm. Eat. I'm hungry again. Come on, baby. Don't let this one bring issues. Please eat. If you love me, eat this food. Thank You're you, trying baby. to bribe me now. No, come on. Come on. The chicken is so nice. I know. God. I have butterflies in my stomach. Another 48 hours. Rima wo Naija. Tia a compatible ńkọ́. Tí like me? What if <sighs> God. Chicken should be pé long-falling in love pẹ̀lú ẹni tí mi ò rí calm down Lillian fi ara burúkú ẹ̀ balẹ̀ o. Hey. <sighs> miss flight ẹ̀kẹ́. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe big deal so ìgbà ló máa dínkù báyìí. okay my brother um, ja be merciful. ìfẹ́ ò gbóná ìfẹ́ ò gbọ́dọ̀ ọ̀sìn ìrìn ìrìn ja be merciful. in One, two. Come on. You know, this works for here, here, somewhere here. Ow, my leg aches. I know, I know. One more time. One, two, three, four, five. Come on, give me two more. Six. Relax. Just from um, here down, yeah? A little bit. Up. Good day, sir. Ah. How are you? I'm fine, sir. Hope you're both enjoying it. Uh, it's called workout, sir. It's a workout. Yes, sir. is just me massage her body from bumper to down. To down. Yes, to down. To down. And what do you call it again? Walk out. You mean walk, walk. out. My wife's body walk said walk out. Ah, ṣe tèmi walk out. God, Do we still have to do more? Yeah. Yeah. This is this is better. Come on, give Ah, my leg. Come on. Come on. Let's go. One. type documents kan ni mo sáré wá mú oh i see ṣé kí mẹ́wàá ni. bá mi wá kí as in kí mẹ́wàá nù. ah má bá mi wá nǹkan kan ojú mi ni mo fi epo bí sí ń ta so kí ni nǹkan tó tún fẹ́ bá mi wá fún wó làbò sí padà lọ sí di iṣẹ́ tó ń ṣe. rọkàn mi you're acting funny. how bro instructor yẹn ṣé kò sí obìnrin bẹ́ẹ̀ tó fi jẹ́ pọ́pọ́n lòun ló mú wá sílé tó wá tẹ̀ ní gbogbo ara. ẹ̀rọ kan mi <sighs> okay if that's your fear then you have nothing to worry about. Hmm. Let me go back to my exercise. I see you. Mmm ló máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ajá tí yèlé. Yé fóònù! Yé! What's up? Bóòni, about everything. Èmi mo ń sọ̀rọ̀, kí ló ṣe ẹ́ náà? Ẹ ṣẹ̀sán ló ń sọ̀rọ̀ náà, báwo ni? Báwo gbogbo ẹ̀? Ọmọ ẹ̀ kí n tó ẹ̀ ó tún béèrè rẹ bó mu wà èmi ti wọ̀lú ṣé ìwọ máa sọ pé ojú ẹ̀fọ́ òun wé lọ ni wọ́n ti di pọ́ọ̀tù bàbá yín wọ́n jù mí látọ̀hún straight ni ṣèbí lórí yáwá ẹ̀ náà ni ọmọ sórí wọ́n máa jù mí báyìí òyìnbó ní sùúrù farabalẹ̀ owó wà lọ́wọ́ yìí ṣe mí nígbà ni ọmọ kò gbọ́n kankan o ó dà àwọn ìmọ̀ rí pé nínú àwọn jù mí sínú ẹ̀ máa lajú lásán wà ìmúbára nílùú ìbàdàn ni o gbàmíṣe fún ẹ̀mí tí mo ti rìn nílẹ̀ lù twenty years bí mo lè ṣe bá a bá òwe ah, ọmọ o kódà ah, ah, tí ẹjọ́ yà dáná máa ń tubù náà ní kí ni mo lè ṣe o bá a gòkè èkì tí ẹ wo òkè fà á balẹ̀ o sórí ti máa jáde kó o pé mo jáde kó o nu yẹ kọ́ ẹ máa gbójú mi sọ̀kan wáyé mo kọ̀ wò tí mo ń sáyọ̀ pé ta ló lè darí mo ta ló lè fọ́ níbo ó dáa ṣe ní ọmọ ìlẹ́kùn nìyẹn ṣá ẹ ó wà láàrin àwọn èèyàn tó ń wáyàn ó bá bẹ̀rẹ̀ sí ní pé ń wò mí èmi náà wò ó tún tẹ́jú wọn èmi náà tẹ́jú wọn bá rẹ́rìn-ín ìṣe rẹ́rìn-ín ló bá lọ rẹ́rìn-ín sí ìlú rẹ̀ ilé ìmàgbà bẹ̀rù tún fún lójú òun náà kàn tẹ́wọ́ gbà ní yé ọmọ mo tẹ̀lé straight ni o ọlọ́run ó mọ̀ blessing boy ní mí náà blessing boy ní ìmọ̀ pàdé aláàánú ni sórí ẹni tó wá wà bẹ́ẹ̀ ni sọ́dọ̀ mẹ́rin ni mo ṣe ń wo ó dà pé ó ń retí ọkọ̀ kan ni dà pé ó ń dúró lọ́kùnrin kan ni ọkùnrin rẹ̀ máa special sí bí ṣe máa máa play along tí yàwó fi ní gas ṣọkọ̀ máa jáde ní nǹkan tí yẹn máa ti bá a sọ kó tó dúró máa lọ bẹ̀rẹ̀ sí ní wákàkiri yẹn gangan ló wá ṣe yín then iṣẹ́ báyìí ò ń ṣe tí wọ́n lè pè lórí ẹ̀ tó bá ti mú wá lásán báyìí kí náà ṣe kí ni kí tètè júlẹ̀ kí bá ti tèmi lọ ni. ẹ ẹ ìgbòho àbá òun ló gbọ́ tẹ́ mi nìyí ti wà lóòótọ́ mo wà ní láti mo ṣayé ó ní gbogbo tí máa jẹ́ ní ọmọ òun ló máa sanwó àfa kí á mọ́ wa ó <laughs> wọ́n fọwọ́ ti tẹ̀ sílẹ̀ òun máa wọlé ó yẹ kó mọ̀ àfà. so òun lè jó yet he neglect you the way he does. ó máa yẹ mí náà lẹ́nu. but I hope he behaves henceforth. Maybe men need jolts like that from time to time. Uh, and how do you know how men need jolts from time to time? Huh? Mm. Anyways, my date has been confirmed. I'm getting married on the 21st of November! Hey! Congrats, darling. Thank you. So, what's up with preparations? Um, well, hooray, it's not been easy. But we got the wedding dress already. Just little little things, you know, just to cross my teeth and dot my eyes. That's all. <laughs> Congrats, my friend. Thank you. And wh where's she going to? And come, what is wrong with you? You always phone me. Eh? Ah, I said my wedding date is on the <sighs> I hear you. <sighs> <sighs> <sighs> Ronike, here. This is my own little contribution to your wedding. Oh my god. Oh my god. Ah! Oh my god. Oh, I love you, love you, love you, love you so much. Thank you. Oh, thank you so much. Oh my god. So <laughs> You're welcome, darling. You're welcome, darling. What's up with your um, chick bridesmaid and your husband's best man? <sighs> Best man missed his flight. Wow. from the States, he was coming, but he'll be around soon. Okay. And guess what? Even though she likes to farm, mm -hmm. even though she has not given me my wedding gift, even though Ashakara is so much, I still love her. So Lily's besting me. Uh oh. <laughs> Uh -huh. What? It's about my best. She goes, she must have me in the ẹ jọ mọ́ mi báwo nìkan ṣe sọ fún mi ṣé kó gbé lulẹ̀ kó máa lò torí pé ó fẹ́ ṣe wedding ni. Ah. ó ga o. ẹ máa fún mi ní few days láti lọ wá nǹkan tí mo máa wọ̀ because ẹ mọ̀ pé kò easy láti rí nǹkan tí mo fẹ́ wọ̀. wá wá wá wá Lillian ṣé gbogbo sophisticated attitude ẹ̀yìn má gbé wo ilé rárá ṣé ìwọ ló fẹ́ ṣe wedding ni ìwọ ni kò ṣẹ̀ṣẹ̀ máa fún ẹ táyà ṣùgbọ́n ọ̀dà aṣọ láti Amẹ́ríkà ni ó dà kó sí wàhálà màá make arrangements fàṣọ tó máa wọ̀ and I'll get it across by the weekend. Thank you, my friend. Ah, you are the number one. Even though you are mad before. You're the one who's supposed to best mm. me. And that's why you couldn't make me a chief bridesmaid. I want àwọn àsọlẹgbẹ sí Don't rán what he's èmi ò mọ he's bí ẹ. no it's not Ish. like that you know we look alike kind of. ẹ mm. eh, and me i look like this abi. ẹ yawa. ìyàwó. Eh, ẹ ṣe ìyàwó ni kò máa sọ bẹ́ẹ̀ gbogbo èèyàn ló ti marry loju lójú ẹ̀tọ́ yẹn ní mọkàn tó dúró de. <laughs> for your information my guy is in town. Huh? guy. yes. Nibo. he just got back from the states ọ̀bí kẹ̀kọ́ lé ní ti báwo. no pure naija guy ni ojúlé ni mo dé sí lọ́ọ̀jẹ̀ sọ́tẹ̀ o. so fast. bíi báwo. Ah, ó dáa any prospect. well mm, not really but a ti ń sọ̀rọ̀ for a while. so when are we going to meet this your fine bobo. soon èmi àti ìjọba wá sí wedding okay bọ ẹ lè rí before wedding ṣá. ọ̀gá excuse me wọ́n ló ń pè mí. hello sweetheart. yes lunch is ready. okay I'll see you soon then. bye. Baby, hey, sweetheart, just like that. Sophisticated Lillian. Lunch is ready. Just like that. In the kitchen. Hey. Lillian my wonderful friend. Mm. Uche oh, is going to be so mm. happy with mm. this. Thank Ashe. you. I want have the best married woman. Yeah. Welcome to my home. This is nice. Sorry. Do you live alone? Àtijọ́ charge lórí ẹ̀bí eh, internet mo lè sọ fún ẹ pé I stay alone. Oh, má bínú má bínú jọ́ ti lọ́lọ́run. Ṣorí gbogbo ọkàn mi ò tiẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ rárá imagination beauty ẹni mo kàn rò pé ah, tí mo bá dé o ẹni tí mo fẹ́ wá bá yẹn báwo ló ṣe máa rí inú mi dùn pé mo rí ẹ báyìí. bóyá <laughs> jet lag yẹn báyìí. I prepare your favourite meal. Okay. bí kí yẹn lè jẹun. I beg your pardon. oh ṣé mo sọ nǹkan kan sí i. Okay. Yeah, yeah. Um, tí oúnjẹ bá ti ready to jẹun tán, kí ló máa like láti step down like kí ló máa Yeah, we tí mo bá jẹun tán nǹkan mímu nìyẹn o. Hmm. Hmm. Máa like eh, mu bíẹ̀ bíẹ̀ to bá tutù dáadáa tó tutù tó ṣẹ̀wọ̀n tí máa jẹun tán tí máa fi bíẹ̀ lé. Oh, àwa Okay. Yeah. Yes àǹjọ ẹ tí má jẹun yẹn tán tí mo ń bí àmì ẹ ṣé mo lè rí sábà kàfé ládùúgbò mo fẹ́ tẹ̀ka. mo ní laptop. Let me bring it. Oh, good. You're okay. Sit down. Oh, thanks. Nice one. Ah. Ah. Lee. Lee. You look like you're will be you down. Oh my God. So nice. Nice place. Uh. Ah. It's connected. Okay. Brian be all over like. Anyone. Mm, kò sí ètò any type gbogbo ẹ̀ mú mu <laughs> ni. Anyone. Anyone. Any type. Yeah. What is happening here? Ọmọkùnrin yóò rántí pé mo ń dágbé. Débi tó máa rántí favourite mi lẹ̀. Ó ń mutí. Ó tún ń bọ̀ kò tún gbèrú dání. Kí ló lè máa ṣẹlẹ̀? Tó bá ní fọ́ọ̀mù náà lòun, máa mú. Anyways, let me get him his beer. Ah, it's not that I know. This person is too dey talk. You, you, you cannot marry her. I've said my own because she's not good for you. What gives you that impression? Ah, can't you see? She can't cook. She can't keep the house. All the Ghana, she's lazy, brother. Ha! I don't even she, if she can even bear children. Be calm. Sit. Chichi, you hate Ronnie so bad. Why? hate. What for? Why will I hate her? Of course not. It's just that I'm worried about you. Rooney is my choice. And I am going to marry her. Hey. Eh. You better get used to her. You know hmm. what? Hey! Eh. Eh. Hey! Brother, hmm? I'm telling you, you will not marry her. Oh. And I'm serious. Oh. Okay, we will see. But sometimes now, I go see I don't start my wahala. GG. God go change you. Hmm. You sabi. Jah be merciful. Jah be merciful. Kí ni ẹ lọ́wọ́ ẹ̀? Yọ bí ẹ̀ náà ah, ó lọ rà lóòótọ́ ni. Ah, mo náwó bíbí nǹkan bẹ́ẹ̀ ṣeré ni kí ni mo fẹ́ fi bí ẹ̀ ṣe ní imú èmi kò fẹ́ fi wò gbàgbé ẹ pé orí wọn lọ àbó òní lọ náà mi ò kí mú. èmi náà sọ bẹ́ẹ̀ mú níṣó ti padà sí ìdí ẹ̀ ni. padà sí ìdí ẹ̀ sí ìdí ẹ̀ ọlọ́mọ àjẹbí bá wọn èmi ò ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. èrò ah, díẹ̀ sí ń bá mi mo ti ń rò kó kọ́lọ̀ ń dá ìjì mi mọ́. àmì mo kò bí ti kò ṣá. <laughs> o ṣeun. Tọ́pẹ́ máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ hmm. Can I kiss you? Ray, <laughs> of course you're gonna kiss me. Oh, just calm down, slow down. Eh? wàá lọ ṣáwà ń sìn wàá sẹ́ẹ̀bù oúnjẹ wa jẹun then go upstairs. Hmm. then um, meanwhile tí n bá ti sẹ́ẹ̀bù oúnjẹ tó ń jẹ lọ màá sáré lọ sí tí mo lọ retrieve line mo sọ pé sẹ́ẹ̀nì yìí bàjẹ́ jọ ọṣù lè ṣe ọkọ fún mi sórí for now títí tí màá fi padà síbi tí mo ti wà má tiẹ̀ lọ ṣe fóònù kankan ṣebí nọ́mbà kan ló wà lọ́wọ́ ẹ̀ yes ṣé gbogbo èèyàn ló mọ nọ́mbà ilé náà. I don't know really. God ìtòrí tí náà ló lẹ́ ṣe gbogbo wa láyìn àbí mi náà kọ́ ni mo fẹ́ máa pè é hmm. ẹ ó dẹ̀ ti lélẹ̀ lọ́wọ́ ilé ìlòkọ̀ máa fún èmi tẹ́mi dẹ̀ máa fi ìyẹn ti máa ní ìdàtí báyìí sọ̀rọ̀ òní ìdàtí ṣe máa lọ ṣe wàhálà yẹn mọ́ mọ́ sùn tí o bá ti lọ gbà ń sìn wọn á kọ bẹ̀rẹ̀ sí ní tún pé ẹ tèmi àti ìbájọ wà pọ̀ ẹ wọn máa disturb ọmọ pé èmi àti ẹlẹ láti jọ wà ká sọ̀rọ̀ ah, àbí. ọfíìsà mo ti lọ jẹ́ kí n sẹ́ẹ̀kì oúnjẹ. ọ̀kẹ́dẹ́ Love you. Love merciful. For my love. agreed. Eh? Oh, love you, Today is my off. And besides, mo fẹ́ and stay me lọ mm-hmm. Talking about Temi. Mm. Please, what is going on out there? Ah, oh, brother. <laughs> He's only giving her after workout rub down, which is very normal. He's doing his job. Rub down. Mm-hmm. Rub down. Rub down. You come and rub, Ubi. Ah. No. Ah. Rub down, they come and rub Obi. No, not to that extent. As in what? He's doing his job. Nǹkan tó yẹ kó That is what I want to get in what you're saying. Ah. As in, all rub down, ibi, síbi, níyàwó tèmi. You're being harsh. Iṣẹ́ mi. Mi ò wá harsh o. Mo kàn tọ́ láti jẹ́ kó understand nǹkan tó ń sọ tó jẹ́ kó rí òpin báyìí ni. So, òjòkó sí bí òun wo ranù tó ń wo yìí. Òdè lè bọ́ síta ń bẹ̀ yẹn. Ẹnìkan sọ pé òun máa ṣàjìyàwó àtẹ̀yìn ó dẹ̀ jókòó bí what ó ní wọ́n ṣe àyà náà ṣe ìdílé sọ pé after work after work out run run down. rọ́pò mi kí ló ṣẹlẹ̀ mo ń bá ìwé ìtàní ṣe wọlé wa kí ló dé. I don't know. life. your workout thing is rubbing wrongly on my brother. And I think you should stop. Please. No, mm-hmm. I can't. Why? Because your brother's attitude hasn't changed. He's still married to his job. No one care whether I'm aboard or not. <sighs> My dear. Ma. I am married. Yet, I'm alone and lonely. But auntie, mi fẹ́ kẹ́ bá wọn fa wàhálà mi I want a peaceful home for yín mi fẹ́ I don't April. please ma. Oh, what rè funfun nìyẹn Nene? Me nǹkan má jẹ́ àgbọ̀ kankan ó ṣẹ̀ṣẹ̀ yé mi ìdí tí rọ́kàn ṣe ni kì í yes it's because of his own personal fears But right now, I don't care. But my brother was talking about here and stay me. I am tired of rock and lording over my life. Excuse me. And stay me. million No, baby. Huh? Baby, no. Yeah, Joe. What? No, wait, wo. Mo ní láti tètè jí lọ́la. Raymond Adé America, mo dẹ̀ ní láti pick her up. Lọ́la? Yeah, first thing tomorrow morning. Oh. I'm check you son. No, you're not sleeping. <laughs> Oh, oh, oh, oh no, oh. Please now. No, don't worry, it's about today, Lola, I promise you. Mm, why? No, no, no kissing me, no kissing me. Oh, yeah, to ten time. No, no, bínú. Mo ti bínú. Ọmọ, báwo ni Johnny? Stressful, man. I know. Wọ́n ní láti connect láti ní redirect flight láti Dallas, so wọ́n láti kọ́kọ́ stop in New York. Really? I am. But it was good. naija naija ti change. àwọn èèyàn kàn kàn o. orí gbogbo ẹgbẹ́ rẹ̀ bó eré náà ọlọ́run ọmọ kan tó fọ́ ni last time tí mo wá America mo wò pé ẹ naija ti meet up pẹ̀lú standard America because structure tá n kọ́ ní Nigeria sí ọmọ owó table. well you understand everybody my ní kò sówó kò sówó this is it doesn't look like there is no money. Exactly. We could have been downtown Chicago I swear, you know, I swear. Ó tẹ̀ because bí àwọn bìkan tó bá lọ Texas The only boy man come, ń you know, very large houses yẹn. Beautiful. Lovely. Washing now náwọn obìnrin tó rough no, jẹ́ ní clean. You know, you know what? Even we ah, see perfect society. Kò sí. Ó náà mọ̀ Even America everyone ẹni tí wọ́n ń leave ní eyebrow kò but tó ń gbé When you start going to places like, you know, some parts of Chicago. Yeah. Almost no. crazy though. It's but crazy. Devon in Chicago is very good. I live in Devon for like two years. Wow. You no, know, no, no violence. Yeah, no, but the, the violence is so high. Oh, man, you know, crazy, that's so high. that's so, <laughs> so high. super excited to hear. Though. Next time, Nigeria too. ọmọ ọmọ ò lè rí mo sọ fún wọn ni wọn <laughs> ni the only person tó lè best mi fún wedding mi òun ló ń bọ̀ láti America yìí. àmọ́ bọ́ ẹ̀sẹ̀. I was so my husband me I was so excited I was like damn nigga Honestly, somebody's <laughs> yeah. getting married man. What happened to all the gist about how I'm not gonna get married? Well, um, gonna you know, get... at the time, I just need to change that mentality. Yeah. Congratulations. About what? On your wedding anniversary, sir. Oh. So that is my wedding anniversary. Yes, sir. Thank you, my sister. So, what rántí when your wedding anniversary. Yeah, rántí. How come? Why? Because you're working? Oh my God. She kan mọ́ kọ́lé mi àti ẹjọ́ ń ṣe ni. No. She only nípa ọ̀kan tí mo wá bá ẹ rí tí mo sunkún wá bá ẹ rí pé àwọn ọkọ mi ò tọ́jú mi àbí mi ò So because you work, everything around you crumbles. And people that loves you, neglected. And your wife? <sighs> You know women don't joke with memorable days like this. <sighs> Oh, bringing me. And I'm telling you from you know. people with different views, different families with different drives. Six and nine, He lójú ayé jẹ́, ìfẹ́ ò gbọ́dọ̀ gbóná, ìfẹ́ ò gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́. Hola. Are you in? Yes, I am. Um, come right in. Madam, you're not dressed for workout. and you're crying. Oh, you should be celebrating and not crying. Today is my wedding anniversary, but I'm left alone to celebrate. My husband is at work I guess his work is more important than the time he has for me. Don't worry. We do something about that. complain mi ni o máa ṣàṣìṣe kí n lè tún ọkùnrin ṣe nínú ilé. ó ń sọ̀rọ̀ ni ẹni pé èmi náà ilé ni mo wà wà ṣé bí ìyàwó tiẹ̀ nìkan ló ń bọ́ àkàmà kí ọkọ tèmi ò tó ń bọ̀ èmi àti géńdé odindi ọmọ mẹ́rin tọ́dọ́kọ́ ni kí you're married about the moment you are married there are responsibilities that comes with it and you have to live up to them. This includes your, the welfare of your wife, a spiritual welfare, a physical welfare, and a material welfare. That is why you are called a man. Exactly. And that is what I'm trying to do. Benny, I'm sure your wife will appreciate it if you satisfy her physical and spiritual needs. More than money. What? Show of every money. Alone, ló share. yẹn. Tí time bá tó lójú alone that fún wa fún wa lọ́mọ. That is it. Well, ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. I bet if you fail to wish your wife a happy wedding anniversary, I just hope that this will not cause an irreparable damage to your marriage. I'll take my leave now. Mailed out severally. Ó ṣe pé lórí aago. Ah, mo pè é. I've called her time and time again. I don't know, maybe they stole her phone or something. I can't I can't even get through. What is her name? Um, Lillian Briggs. Yeah, Lillian Briggs. Lillian Briggs. That name doesn't ring a bell. But um, Ronnie ní ọ̀rẹ́ kan tó ń Lillian. Really? Anyway, kò Tell you láíláí. lie, lie. ilé ó máa ń ṣe fáàrí gan-an. Ah, um, was it that serious? Oh, well, kind of. You know, a ti ń you know, what ti what wọwọ́. With your with your mama, máa wá nàìjíríà tí máa rí tí máa I was planning to marry her. Hmm? Ah, ó jẹ́ it be omi ilẹ̀ kò reply wo gbàgbé ìjàre àwọn pọ̀ lẹ́kọ̀ọ́ aṣọ́mọ mi ìran fi yẹn lẹ̀ um, ó ti máa rẹ̀ jẹ́ kí mi máa lọ ń tèmi. Eh, hmm. eh, kò sí pressure bàbá. jáde má sí fún. jáde má sí fún bàbá. ìyàwó mi ńkọ́. wọ́n ti jáde sí. jáde lọ síbò. Hm, o ò mọbi tó lọ. ṣé kìí ṣe kó tún lọ jọ́ọ̀gì. mi ò mọ̀ sọ. aṣọ wo ló wọ̀ jáde. ọ̀gá wọn múra dáadáa o ó dàbẹ́ ní kán lọ sí pàtì ni àwọn àti bírọ́dà oníṣòwò tó máa ń kọ́ wọn ní ẹ̀kísáìsì ni wọ́n jọ jáde. wọ́n jọ jáde kúrò níbí. bẹ́ẹ̀ ibo náà lọ ò mọ ibi tí wọ́n lọ àbí. máa lọ tiẹ̀. hello sister wàhálà ti wà o kò síbi méjì tó wà inú ilé mi ní báyìí báyìí mo délé nsìn mi ò rí ṣe tèmi wọ́n ló ti lọ sí patí pẹ̀lú instructor ẹ̀ no mi ò pariwo mo kàn ń jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni òun àti èèyàn kan lọ sí patí ìyẹn ní èèní ọjọ́ tá à ń ṣe anniversary wedding wa. oh god <laughs> okay ma kò sí wàhálà. mi finally. What is it again? Ayé mi ti bàjẹ́ finally. Stop all this drama. Kí ló ṣẹlẹ̀? Ayé mi ti bàjẹ́ finally. Kí ló tún dé? Ah! Ah! Kí ni mo ṣe fọ́ fún ẹ? Kí ni mo ṣe fún? Kí ni mo ṣe fún? Kí ni mo ṣe fún tó fi jẹ́ kó ṣàfẹ́ bá ti tẹ̀mí jẹ́ tó fẹ́ fún mi lọ́pọ̀ tẹ́ṣọ̀? kí ni mo ṣe mo ṣe pé kò ṣe bẹ́ẹ̀ ní ní ayé mi lára. kí ló tún ṣẹlẹ̀ náà. títí ti gbé mi ní wedding gown ó sì gbé wedding gown mi lọ kí ni mo ṣe fún kí ni mo rà nínú gbá ẹ. Ah! wáyé kí o sọ̀rọ̀ báyìí náà báwo ló ṣe ṣàn pé òun ló gbé wedding gown ẹ. ṣé wo ló gbé mi wedding gown. of course no ṣé mi mo bí wedding gown mi àbí ò lè wá sínú ilé ìwádìí mi ní wedding dress torí ó jẹ́ òun sọ́pọ̀tà búrú ta ló wá fẹ́ gbé mi ní wedding dress wọ́n sì gbé ní wedding dress mi ò ní wedding dress ó rẹ̀ sọ pé òun wọ́n ó sọ pé jìjì kan ló gbé ó dá sọ ẹ́ tó wá gbé fún mi sẹ́ni ló gbé fún mi. okay I know what I'm gonna do I've had enough I've had enough. I'm, had... I'm calling papa because I've had enough. And don't tell me not to. Hello, Papa. Hello. Papa, nobody die. Nobody die. But if you happen past die, Papa, because now me won't die as I did so, Papa. Papa, everything is wrong, Papa. But everything is wrong! okay. <laughs> tí ń bọ̀. mo jáde. jáde lọ síbò. They took me out to a restaurant to celebrate our wedding anniversary for me. <laughs> As your husband or your husband's brother or what? Rokomi, it was an harmless outing. You don't tell me when a outing is harmless. You are my wife. Your wife, you say? Not a piece of furniture. orí ọ̀pẹ ni. lókun mi. sẹ́mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. o tún láyà ọdún wájú mi ò sọ pé ẹranko yẹn gbé ẹ e jáde. o ti máa fi ojú ẹ rí inú ilé yìí. agbára ìwọ àti àwọn òbí ẹ kò kékeré ni kí ló ṣẹlẹ̀ sọ fún mi kí ló ṣẹlẹ̀ mi fún mi bọ́ sí mi bọ́ sí mi àbọ̀ mi. ẹ sà mi ò I'm sorry. She lost the baby. I still don't understand. Because I didn't know she was pregnant. How come? Anyway, eléyìí akọyin lọ́gbọ́n wọ́n dẹ̀ need a lot of rest so that she can recover. And you have to try another one so that you can have another baby. That's all. <sighs> Thank you, doctor. You're welcome. This is unacceptable. And I cannot accept it. Nkechi, nobody sent you here to come and antagonize this girl that has come to us, leaving her people behind. And you, Uche, I blame you for condoning this nonsense. So, she is the last born. Am I not the last born of my father? Uh, Ronike, my daughter, okay. I welcome you with all my heart. Uh, as you have come to our family and have chosen us over and above your people, it shall be well within this. Amen, oh Papa, amen. You will have twins. ah, Papa, Papa amen. Mm. You will have triplets. Amen. You can't stop me. Amen. Thank you, Papa. Thank you. Uh, Papa, thank you. Uh, this is under naira. And go buy a new wedding gown. Mm-hmm. Papa, don't worry. No, Rooney, you have to collect it. It's symbolic. <laughs> Let me boast that I bought wedding dress for my daughter. Yeah. <laughs> Thank you, Papa. Nkechi. Papa. Stand up. Let us go to the village. Village? Ngwa. Ah, Mbano. Village fool. Oh, Papa, don't do that. Now leave Don't worry. You have settled it. I'm okay. I'll manage with her. I'm know if I get married in the village, and she's here making all the trouble. Mm, Papa, you can leave her. No problem. I'll manage. Follow me to the village. Papa. Before I reach outside, meet me there. Ah. ah. Ó mi, mi ti bẹ̀ wọ́n, mi ti bá wọn sọ̀rọ̀ mi mọ nǹkan tí fẹ́ ṣe mọ́ ó àkọ́ ìgbà àpẹ́ padà brother ẹ káàbọ̀ ó yà yín lẹ́yìn rẹ̀. ṣe tèmi ńkọ́. wọ́n ti lọ. She left. I couldn't stop her. And she even left with some things. ló lílì náà báwo ni nǹkan kọjọ́ mẹ́ta jàre jọ ṣé ṣé tèmi ò sí lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ kò sí problem kankan mo kàn wò ó pé mo ti pe fóònù ẹ kò lọ mo àkú bí ọ̀dọ̀ ẹ ló wà bóyá fóònù ẹ kàn kú mbẹ ń charge or something okay kò sí lọ́dọ̀ ẹ̀ <sighs> kò náà kò sí problem kò sí wàhálà màá mú màyè tó ń gẹ̀tẹ̀ náà ni ok ó ṣe dẹ́. ah. <sighs> ó tọ́jọ́ mẹ́ta lóòótọ́ o <laughs> jọba ń gbé fòfò ó ṣe tèmi kò sí lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà mi ò lè ríṣẹ́ náà ni mo ti gbìyànjú láti pè é títí títí mi ò mọ tó ṣe fóònù ẹ̀ máa kú bí ọ̀dọ̀ ẹ̀ ló wà. ah ó kọ́ńtì wa ń bẹ́ o <laughs> máa dúpẹ́ ẹ̀rọ ní pọ̀lẹ̀ kò sí wàhálà tó bá ti dé máa pè é ìwọ náà délé tún lè bá mi try ẹ̀ wá kàn sọ pé mo ti ń pè é ni. Okay, ó ṣe ó ṣe gan-an ah, ó ṣe ah. Honey, where are you? ọkàn ah. ṣé kò ní nǹkan tó wá ṣe ń bí ni ó dé òun ọjọ́ òun fẹ́ jó òun ṣe fi kò ní tó wá ṣe ń bí ṣó yẹ kí n sọ̀rọ̀ rárá ni sista tó yẹ kí n sọ̀rọ̀ rárá ni tó yẹ kí n ti yanjú gbogbo yẹn. ìṣòro mi ò bẹ dáràn. I'm very sorry please ẹ eh. mo pe a lot of things tí mo ti ṣe tó wrong gan tèmi fúnra mi dẹ̀ mọ́ and that is why I'm here just to say sorry please tó kí n ṣe pé bí ọ̀rẹ́ tèmi náà pé àbí pé bí àmì òun ọkọ tí mo ń ṣe lóòótọ́ mo mọ̀ pé <clears throat> àmúyẹ àwọn mìíràn tí mo ṣe tó dàbẹ̀ ni pé kò fẹ́ mórí pípẹ́ wá bọ̀ kò rí bẹ́ẹ̀ ìfẹ́ tí mo ní sí ẹ ni I know I love you so much kò dẹ̀ sí bí mo ṣe lè protect ẹ lọ́wọ́ tèmi bí mi ṣe rò ju gbogbo àwọn nǹkan tí mo ṣe fún ẹ lọ mi ò kàn lè stand there kẹ́nìbọ̀dì kan ti admire àbí kan ti wá pé ah, wà lọ bọ́ sọ́wọ́ èèyàn kan i don't know each time tí n bá rí àmì tí bá sùn ni máa ń ronú pé ah mi ti ẹ̀ fẹ́ kẹ́ ní ọkùnrin kankan gbẹ̀ mọ́ mi lọ́wọ́ i don't mi mọ tí mo lè pé i'm sorry please i'm sorry i can't think straight mi ò tiẹ̀ mi ò tiẹ̀ lè ronú kankan báyìí má bínú jọ̀ọ́ please. ok ṣé kìí ṣe ẹ lọ́rọ̀ bàtà ń gbà yẹn. ok then ok. wa americana boyfriend ẹ̀yìn kọ́ mi rẹ̀ anywhere. ah o ti jáde. ṣé gbogbo ẹ̀ ṣáà rùn ó ń dúró àmì ìbọn ni mo mọ. jẹ́ ẹni sáré wọ bàtà mi. bàbá yẹn ní ìrírí èèyàn bíi bàbá yẹn rí very funny guy ó ga. Lillian. Oh, ah, báwo ni? Sure, okay. Ṣé kò sí? N kò fẹ́ bèrè àmì mo dẹ̀ máa appreciate tó bá lè dá mi lọ́rùn mm-hmm. guy to fẹ́ ṣe best man ẹ̀yẹn jọ kí lorúkọ ẹ̀. ray lorúkọ ẹ̀. ray kí ni. Raymond Bakre, precisely yeah. ray Bakre. yeah. jọ má bínú ibo ló ti wá. Ah, sorry Lillian o ṣàn pé kò sí wàhálà. kí wàhálà máa bá sí ni kí nǹkan má bàa bàjẹ́ ni jọ. Amẹ́ríkà ló ti wà. Wow. America. ní ibo gangan lamẹ́ríkà. ó ṣùn pé kò sí wàhálà. ó ṣe kò sí nǹkan kan ibo. texas precisely. texas ni tiwa. yeah. Oh, what's up, bro? Job merciful, bro. Job merciful. Let's go. What's up? Cool. <laughs> Hi. Excuse me. Hmm? Do you have any bed mark on your PP? Yes, I do. Why? Ray Bakri. Lillian Briggs. Ah. Ah. Ah. What's What's wrong? What's wrong with you? Oh, oh, oh. Ah, Lillian. What's going on? Ah, my father died. My father died. Lillian, kill your ṣẹlẹ̀? Ta ló gbá ẹ? Ṣo ṣe business ni? Kò lè yẹ oúnjẹ Still. Just be merciful. You're so beautiful. I wish I had seen your picture earlier. Same here. We are about to walk before we're not Oh, come on. That's all in your past. Just act like it never happened. Mm. So when is the flight tomorrow? Um, 8, 8 p.m. Yeah, 8 p.m. I miss you. I miss you, Mama, darling. Job be merciful. <laughs> Job be merciful. <laughs> oh my god honey ṣe see rántí um, àwọn comedians yẹn. yeah sure. that pastor one. woo there's one particular one nínú àwọn tó ṣe pastor èyí tó ga yẹn àbọ̀bọ̀ oh. ah, yẹn ti fọ́ ní <laughs> that is crazy honestly. Mm. oh i had fun thank you so much my love oh. i had fun. Uh -oh. madam wait o. Oh. you know i love you. i know and I want your happiness. Sure. See, I'm very sorry for all the inconvenience I must have caused you. It's okay. Come on. And, hold me. see, I really don't know where to start. See, sincerely speaking, I didn't mean all I've been doing. I'm just being protective of my brother. See, I'm so sorry. There is this friend of mine I heard that brother got married to a Yoruba lady. I tell you she's nothing to write home about. So I assume all Yoruba ladies are the same thing. I'm so sorry. Please, just, just, just find it in your heart and forgive me, please. Nkechinyere. See, my dear, get up, get up, please. get up. You're coming, but I'm sorry. Mm, I know. My dear, say. mo hmm? and I know you're being protective even though you were overprotective. I am. I'm <laughs> sorry. Honestly, I bear you no grudge. I'm not upset because I know you mean well and I know you love your brother. Mm? So please. <laughs> Hmm. I'm sorry once again. No problem there. Brother? <laughs> see, make sure you take care of my brother. Oh, come on. Can't you see he's looking fresher? I can see mm. that. Mm. Um, no, don't go yet. Jẹ́ kí n fún ẹ lówó <laughs> My brother, I be more ask. Hmm? I trust you. Shebi are you. Okay, so you have to say me hello to Mama. Tell Mama that I'll come and visit her. Wait, that lady that made your dress. Mm. Oh my God. I was just looking at hello. her and I'm like, hello. And I thought you were not going to like it though. I love <laughs> it, seriously. <laughs> Hey babes. Beautiful. Miss you amongst all things. Mm, mo fẹ́ A beautiful night. Eh? Same here. Hmm, how soon? Okay, darling. I need to go to bed now. My eyes are heavy. Love you. Bye. Jah be merciful. Gbàkàdàrà òkòwò kàdàrà. sígbẹ́ nìkan òun o ìrìbìrì ló ṣe láàárọ̀ yìí. congratulations. <laughs> thank you thank you. i love you very thank you. <laughs> Ray, oh. where did this bring that from? I told you I was going to see you soon. <laughs> You have surprises. Come here, baby. Come Miss here. you, darling. Miss you too. I think we should do something like this soon. You mean a baby shower? Um, I'm gonna take this opportunity. i and Ronnie will not be as happy as I am if you agree to marry me. <laughs> will you marry me? Yes. Aww. Wow. Yes, Ray. Hey! Sophisticated Lilian taking. Lillian. It's taken. Charlie Massible! Thank you so much, ah, Rick. Thank you. Oh my god. nice one, nice one. Where the hell is he at? No, no, no, it's for the ladies, don't <laughs> life can be funny. You look around, you are about different people with different views, different families with different drives. Six and nine, lójú ayé jẹ́ ìfẹ́ ò gbọ́dọ̀ gbóná, ìfẹ́ ò gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́. But still, just be merciful. ẹ̀rọ́kọ̀ lé tó lóhun lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná àìrọ́kọ̀ fẹ̀ yí gidi gan six and nine lójú ayé jẹ́ bọ́ jábí mẹ́sìn fún un.